إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا إنه من يهديه الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا صلى الله عليه وسلم عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار adúpẹ́ fún ọlọ́run bá wa àtọ̀rọ̀ ìkẹ́ àti ìgẹ̀ fún aṣáájú anábùwà muhammad sallallahu alayhi wa sallam inshallah atuma tẹ̀síwájú lórí àlàyé tíra sahih muslim èyí tí a ń bá lọ. àfáàní báàbù sidqil iman wa ikhlasihi àìlì náà ni ojú pànà tí ó sọ nípa iṣẹ́ òdodo pẹ̀lú iman. ثم قال الإمام مسلم رحمه الله حدثنا أبو بكر ابن أبي شيبة حدثنا عبد الله بن إدريس وأبو معاوية ووكيع عن الأعمش عن إبراهيم عن علقمة عن عبد الله قال وني عبد الله بن مسعود رضي الله عنه وصويفي لما نزلت ìgbà tí ááyà yìí sọ̀kalẹ̀ fún anábíwá muhammad sallallahu alayhi wa sallam alladhina amanu wa lam yalbisu imanahum bizulm ááyà yìí ń bẹ nínú suratul an'am ááyà 82 ọlọ́ni alladhina amanu àwọn tí wọ́n jẹ́ onígbàgbọ́ òdodo wa lam yalbisu imanahum bizulm tí wọ́n wá bá ìmánì wọn jẹ́ pẹ̀lú àbòsí ṣíṣe àyà yìí wọ́n ní shaqqa dhalika ala ashabi rasulillah àwọn sọ̀hábà ọ̀tọ̀ ni tí wọ́n gbọ́yé nípa àyà yìí ní táwọn gbọ́yé ni wípé walam yalbisu imanahum bizulmi wọn bá ìmánì wọn jẹ́ pẹ̀lú àbòsí ṣíṣe tí gbogbo ẹni tó bá ti ṣe àbòsí àbóṣe ẹ̀ṣẹ̀ kan ìmánì rẹ̀ ti bàjẹ́ iran ẹnìyẹn ò kì í ṣe mùsùlùmí má. شق ذلك على أصحاب رسول الله صلى الله عليه وسلم wọ́n ní nǹkan yẹn ó lé lára àwọn sàhábà níbiwá muhammad sallallahu alayhi wa sallam àwọn wò wípé èwo nínú àwọn ni ò tí ì ṣàbòsírí lẹ́yìn tó ti gba islam àbí ni ò tí ì ṣe àṣìṣe tí tó bá jẹ́ wípé kéèyàn ó ṣàṣìṣe a máa bẹ̀sìn jẹ́ wọ́n léwu nú àwọn ni ó ti ṣàṣìṣe lẹ́yìn tó ti jẹ́ mùsùlùmí nǹkan yẹn lé àwọn lọ bá nàbí wa Muhammad sallallahu alaihi wa sallam wọ́n ní ìrètí ṣe ọlọ́run ayuna la yazlim nafsa <clears throat> ta ni ó ti ṣàbòsí fún ara rẹ̀ rí fàkọ́lá rasulullah sallallahu alayhi wa sallam anabi wa fún wọn lésì ó ní laysa huwa kama tazunnun níta ń lérò yẹn òun kọ́ ni ìtumọ̀ àyà yẹn níta ń lérò kọ́ ni ìtumọ̀ àyà yẹn innama huwa kama qala ìtumọ̀ àyà yẹn àbòsí ń sọ zulmu yẹn ẹ lọ wo nù ọ̀rọ̀ Lukman ntọ́lọ̀ ń sọ nípa Lukman qala lukman libnihi lukman sọ fún ọmọ rẹ̀ eléyìí bẹ́ẹ̀ nínú suratu lukman aya kẹtàlá ó ní ya bunayya ìrẹ́ ọmọ mi la tushrik billah má ṣe ẹbọ pẹ̀lú ọlọ́run inna shirka la zulmun azim torí pé ẹbọ ṣíṣe pẹ̀lú ọlọ́run àbòsí tó gbópọn ni àbòsí ńláńlá ni kéèyàn bá ọlọ́run wá orogún ó ní àbòsí ńláńlá ni. sẹ́lẹ̀ yìí ó jẹ́ kí àwọn sàhábà radiyallahu anhum ajma'in àti wọ́n ṣẹ̀ṣẹ̀ wá gbọ́ ntọ́lọ́ ń sọ wípé ìntànàbí ntọ́lọ́ ń sọ nù asuratul an'am ti alladhina amanu wa lam yalbisu imanahum bizulmi àwọn tí wọ́n ṣàbòsí àwọn tí wọ́n nígbàgbọ́ tó jẹ́ wípé wọ́n bà ìgbàgbọ́ wọn jẹ́ pẹ̀lú àbòsí yáà ní ibi ìyẹn ni pé wọ́n fi ẹbọ ṣíṣe bà ìgbàgbọ́ wọn jẹ́ torí pé ntí máa ba ìmánì jẹ́ yányán òun náà ni ẹbọ ṣíṣe ìdàkejì tawhid kéèyàn bá ọlọ́run wá níbi ìjọsìn so àwọn sàábì wọ́n wá tafsir alukur'an àlàyé alukur'an wọ́n wá lọ́sọ́dọ̀ anabiwa muhammad sallallahu alayhi wa sallam ló fi jẹ́ wípé àwọn afáwọn ní tafsir àwọn oní ulumut tafsir wọ́n sọ yìí pé ọ̀nà táà ń gbà ṣe tafsir ìgbà míì yóò jẹ́ tafsirul qur'an bil qur'an a fi aya qur'ani tú qur'ani aya kan a fi tú aya kejì ẹ̀rí a fi aya kan tú aya kejì wọn nígbà míì a ṣe tafsirul qur'an bil hadith a ṣe tafsir al-qur'an hadith a fi ọ̀rọ̀ anabi tú al sallallahu alayhi wa sallam gẹ́gẹ́ bí àwọn sàbí ṣe lọ bá anabi wa sallallahu alayhi wa sallam tó wá ń sọ fún ọ wípé ayàtẹ̀ ń tú yẹn tẹ̀rù wípé zulmu tọ́lọ̀ ń sọ nínú súra yẹn ó ní kì í ṣe zulmu tẹ́ ẹ mọ̀ kéèyàn ó ṣàbòsí fún ara rẹ̀ àbí fún ẹnìkan kẹ́ni ẹni tó ṣàbòsí kó wá di pé ìsìlámù rẹ̀ bàjẹ́ ó ní rárá o ìpè lè jẹ́ lẹ́ṣẹ̀ ṣùgbọ́n mùsùlùmí ṣì ni ṣùgbọ́n zulmu àgòsí tọ́lọ̀ ń sọ ń bẹ̀ yẹn ẹbọ ṣíṣe ni ẹni tó bá ṣe ẹbọ pẹ̀lú ọlọ́run Islam rẹ̀ bàjẹ́ so ó wá mú ayàtì bẹnu sọ́ràtò Luqman òbí ṣàlàyé ẹ̀ fún wọn pé ya bunayya la tushrik billah Lukman sọ fún ọmọ rẹ̀ wípé ilé ọmọ mi má ṣe ẹbọ pẹ̀lú ọlọ́run inna shirka la zulmun azim torí pé ẹbọ ṣíṣe àbòsí ńláńlá ni àbòsí ńláńlá òní ẹbọ ṣíṣe so kéèyàn ó gbé ẹ̀tọ́ tọlọ́run tó gbé fún ẹlòmíì náà ń pè lábòsí nìyẹn sọ̀tà ló wá ṣàbòsí fún ṣàbòsí fún ọlọ́run ṣàbòsí fẹ́mi ara rẹ̀ subhanahu wa ta'ala tọ́lọ́ ní ẹbọ ẹbọ ńláńlá àbòsí ńláńlá òun náà ní kéèyàn ó ṣe ẹbọ pẹ̀lú ọlọ́run kó gbé ọlọ́run jù sílẹ̀ kó máa sin nǹkan míì àbí kó máa sin ọlọ́run kó tún máa sin nǹkan míì papọ̀ mọ́ ọlọ́run ẹ̀rí bó ṣe ń kírun bó ṣe ń gbáwẹ̀ tó ń ṣe sọ́dákọ̀ tó ń ṣe àwọn ìbàdá tó ló ń fi ń sìn ọlọ́run bẹ́ẹ̀ náà ló tún lọ sí ṣọ́ọ̀ṣì ló tún lọ ń ṣe nǹkan míì ló ń bá wọn ṣe ìkórè ló ń ṣe gbá ló ń ṣàwo bẹ́ẹ̀ náà ló tún bá wọn ṣe gbalẹ̀ ó ń bá wọn gbòòrò ó ń bá wọn gbé ẹbọ lóríṣiríṣi sàwọn nǹkan yìí ẹni yẹn ò lè jẹ́ mùsùlùmí láéláé torí pé ó ń gbé ẹ̀tọ́ tọ́lọ́run ń gbé fún nǹkan mi so eléyìí anábìwá Muhammad sallallahu alaihi wa sallam ó jẹ́ kí a mọ̀ wípé kéèyàn ó ṣe òdodo pẹ̀lú ìmánì rẹ̀ òun la fi ń rí mí gẹ́gẹ́ bíi mùsùlùmí ká ṣe òdodo pẹ̀lú ìmánì wa nínú ẹ̀kọ́ tí ń bẹ nínú ẹ̀ òun náà ni wípé àwọn sọ̀hábà radiyallahu anhum ajma'in ẹni tí ò bá yé wọn kí ni wọ́n ṣe wọ́n lọ bá nàbí Muhammad sallallahu alaihi wa sallam pé òjíṣẹ́ ọlọ́run ṣàlàyé ọ̀rọ̀ yìí fún wa kí ọlọ́run gba lérò pẹ̀lú wa àbí wọ́n gba instruction ẹ òfin kan dé wọn àmọ́ bí wọ́n ṣe ṣe òfin yẹn wọ́n tún lọ bá náà ni péré òjíṣẹ́ Ọlọ́run ṣàlàyé fún wa ló fi jẹ́ wípé anything nínú ọ̀rọ̀ ẹ̀sìn wa yìí Ọlọ́run wí ànábì wí sallallahu alaihi wasallam ní táwọn ẹni ṣáájú àwọn sàhábà ní tí wọ́n ṣe òun ló mú ẹ̀sìn dúró òun ní òun ní ẹ̀sìn táyìn ṣe tó bá ń sọ nípa àkídà ọ̀rọ̀ àdìọ́kàn ibi tá a ti mú náà nìyẹn ibi tá a ti mú nìyẹn ọlọ́run wí anabi wí sallallahu alaihi wasallam àwọn sàhábà náà àdìọ́kàn wọn nípa ọlọ́run ibi tá a ti mú náà nìyẹn ẹ̀rí sábàtọ̀ nípa ọ̀rọ̀ ìjọsìn ọlọ́run wí anabi wí náà ni sallallahu alaihi àwọn sàhábà ṣe báyìí bí a ti mú ìjọsìn wa náà nìyẹn tó gbogbo àlámọ̀rí ẹ̀sìn mùsùlùmí ìpìlẹ̀ rẹ̀ nìyẹn ìtẹ́nìkan bá ṣe nǹkan kan tá a bá rí i pé n tó ṣe ìyẹn ò bá n tó ń bẹ ńlẹ̀ lọ́dọ̀ àwọn ẹni ìṣáájú kò bá a mọ̀ á ní gba títí ẹ̀ n tó ní aṣẹ yẹn gbà ìjọsìn tó mú wá yẹn òun fi ọkàn rẹ̀ ró ni pé bí ẹ̀ka bá tún ṣe nǹkan báyìí náà bóyá kò bá má burú o kò yẹ kó burú náà kò míì a lè ṣe náà ẹ̀sìn náà ní gbogbo ẹ̀ gbogbo ẹ̀ ò lè jẹ́sìn tó bá jẹ́ pé kéèyàn kàn máa rò ó kó dẹ̀ máa sọ ohun tó bá bá tó bá wá sí lẹ́mìí kó wá sọ bí ẹ̀sìn à ń táṣe inú ẹ̀sìn á pọ̀ gan torí pé tèmi bá rò tí máa mú wá sínú ẹ̀sìn tí wọn náà ro ti tiẹ̀ tó mú wá sínú ẹ̀sìn tóun náà ro tiẹ̀ tó mú wá sínú ẹ̀sìn àwa fẹ́ ṣe gbogbo tí gbogbo wa ń rò àti àwa ní padà kírun yẹn mọ́ èyí tọ́lọ́ mú wa gangan tí wàá wa Muhammad sọ̀rọ̀ sálmà ní padà ṣe é mọ́ torí pé ìta mú wa ta introduce yẹn ni ó padà wá jọba lẹ́mìí gbogbo wa táwa sọ̀rọ̀ ẹ̀sìn mọ́ra wa lọ́wọ́ tó ló jẹ́ pé ẹ̀sìn ò gbọ́dọ̀ rí bẹ́ẹ̀ yẹn tọ́mọ ní irun kan ọ̀nàkà kí irun kan báyìí á béèrè wípé sọ́lọ̀ ló ní àkì sanabi wa Muhammad náà kì sallallahu alaihi wasallam táwọn yẹn ò bá ti ṣe ẹni tó bá ṣe irú ẹ̀ ìntànàbí sọ ní pé fahuwa raddun sallallahu alaihi wasallam ọ̀hún nígbà lọ́wọ́ rẹ̀ wọ́n dá padà fún ni ìyàwó Aisha radiyallahu anha man amila amalan laysa alayhi amruna fahuwa raddun ó lé ànábì sọ yìí pé ẹni tó bá ṣe iṣẹ́ kan ó ṣe iṣẹ́ kan nínú ẹ̀sìn yìí irun ló kí ni àwẹ̀ ló gbà ní náfìlà ló yàn ní kíní kan ló ṣe ni nínú ẹ̀sìn yìí tó ràn kan ládá níwájú ọlọ́run laysa alayhi amruna kò wá sí àṣẹ ọlọ́run níbẹ̀ kì í ṣe fànàbí ṣe rí sallallahu alaihi wasallam àwọn sàábẹ́ ò ṣe rí fahuwa raddun ànábì ni wọ́n dá padà fún wọn nígbà lọ́wọ́ ẹ̀ àìmọye iṣẹ́ táwọn èèyàn ń ṣe tó jẹ́ wípé iṣẹ́ àṣedànù ni torí pọ́lọ́wọ̀n ní gbàrú iṣẹ́ bẹ́ẹ̀ kí ló fà á kò wà ní ìbámu tí ń tíṣẹ̀lẹ̀ àmúwa fún wa tó àkànní máa gba nǹkan lọ́wọ́ àwọn èèyàn tó bá ti jọ mọ́rọ́ ẹ̀sìn tẹ́nìkan bá ti sọ fún wa ìpìlẹ̀ nìyẹn tẹ́nìkan bá ti sọ ìpè ẹ̀sìn yìí a tún lè ṣe nǹkan ẹ̀jẹ̀ alájẹ ẹ máa ṣe nǹkan báyìí ẹ máa ṣe náfìlà báyìí ẹ máa ṣe nǹkan báyìí ní ojoojúmọ́ ẹ máa ṣe mẹ́wàá mẹ́wàá mẹ́wàá mẹ́wàá á bèrè lọ́wọ́ ẹ̀ pé ok ẹ ṣeun imam níta ní kan ṣe ìyẹn ẹ dákun ṣé ànábì náà wà lápọ̀lẹ̀ pánábì ìṣerú ẹ̀ tàpọ́nlé tàpọ́nlé là á fi bèrè lọ́wọ́ rẹ̀ ẹ ànábì ò ṣe é ṣùgbọ́n ìyẹn ò túmọ̀ sí pé gbogbo tánábì bá ti ṣe náà kọ́ là ní ṣe ẹ lè ágì pẹ̀lú ẹ ẹ bá kí olú lè ágì pẹ̀lú ẹ ẹ̀kan lẹ́ẹ̀ fi gbọ́ ni ẹ rẹ̀ ra kó wájú ẹ̀ tó yẹ èèyàn ò ní ṣe torí pé téèyàn bá ṣe nínú àwọn ìjọsìn tọ́lọ́wọ́n bá àlè so ìpìlẹ̀ ni ọ̀rọ̀ yìí ló ń kọ́ wa nípa ẹ̀sìn wa pẹ̀lú bí àwọn sọ̀hábà radiyallahu anhum bí wọ́n ṣe bá nàbí wa muhammadu sallallahu alayhi wa sallam kódà láàrin ara wọn sàbí méjì ẹnìkan sàbí kan rí sàbí kan tó ń ṣe nǹkan kan òun ò mọ̀ nípa tó ń ṣe ìyàwó pé ọ̀gbẹ́ni èyí tó ń ṣe yìí èmi ò gbẹ́ lẹ́nu ànábì rí o àní àbánábì ṣe sọ fún mi ìyá àníṣó ń bẹ̀ kò tí ì kù á wọ lọ sọ́dọ̀ ànábì sallallahu alayhi pé mo gbọ́ tó ń sọ kan báyìí báyìí ló ń gbọ́ lẹ́nu ànábì ni bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni aha aṣẹwà gbà tó ló jẹ́ pé àwòrán ànábì láyé mọ́ nísìnyí báyìí à á béèrè ní pé ń bo làkọ́ọ̀lẹ̀ ẹ̀ wà fún ànábì sọ bẹ́ẹ̀ ṣó wí bẹ́ẹ̀ ṣó ṣe bẹ́ẹ̀ fákọ́lẹ̀ yẹn bá ti wà á gbà á bẹ̀rẹ̀ sí ní ṣe tí ò bá ti sí àní bá wọn ṣe irú ẹ̀ ó wá pọ̀ nínú ẹ̀sìn táwọn yẹn ti mú wọnú ẹ̀sìn bẹ́ẹ̀ yẹn á mọ yọ síta lẹ́yọ̀ kọ̀ọ̀kan lẹ́yọ̀ kọ̀ọ̀kan àbí Ọlọ́hun subhanahu wa ta'ala kódà fún kó fi ẹsẹ̀ wá nílẹ̀ lórí ojú ọ̀nà tí ó tọ́ kó ṣàforíjì fún ẹnì kọ̀ọ̀kan wa kí ó san wá ní ẹ̀san lórí subhanaka allahumma bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wasalaamu alaykum wa rahmatulahi wa barakatuh.